mo kí ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òde àjíǹde ara a máa jẹ́ tiwa o àkú dédé àsìkò ìyàdẹ̀kú bójú ọjọ́ ṣe rí ọ̀dẹ̀ ọdún bí ó tójọ́ mẹ́ta o a sì wà lórí ọ̀rọ̀ ta ni kí ọlọ́run ọba elédùmarè kó bá wa sọ jáde láyọ̀ àti àlàáfíà so adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ta lọ́lọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ ìṣẹ̀ṣe adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde ọlọ́run ọba elédùnmarè oníjí kí ilé àti ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa kó bàjẹ́ a máa júnà a máa júṣe fún wa mo wá dé mo wá darí ọpẹ́ mi sí ọ̀dọ̀ Mr Ọmọyẹlé Sowore. Eh, Akinyi Baba. God bless you more, Baba. Uh, eh, adúpẹ́ gbogbo àwọn olólùfẹ́ ta lọ́lọ́run wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé wọ́n dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi wọ́n dúpẹ́ o gbogbo Kristẹni ní Nàìjíríà wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo Muslim ilẹ̀ Yorùbá wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo oníṣẹ̀ṣe pátápátá wọ́n dúpẹ́ lọ́wọ́ yín o eh, làákàyè yín kò ní jọba ẹ tí mọ̀ ṣe báyìí àìnímọ̀ ṣe mọ́ kò ní tọ́ sí yín God bless you baba. ẹ wo wisdom ẹ wo common sense ẹ wo ọpọlọ àti làákàyè tí ọmọlúàbí máa fi ń sọ̀rọ̀ láwùjọ ẹ wo bí olórí bí ó ti yẹ kí olórí gidi kó máa sọ̀rọ̀ olórí anywhere o ò bá jẹ olórí lẹ́nu iṣẹ́ ni nínú ìlú ni no wherever you be your olórí this is the way you support to be behave for public place ẹ wo bí Mr. Ọmọyẹlé Sowore ti sọ̀rọ̀ wọn ò fi sí apá kan ju apá kan lọ wọn ò dálé apá kan rólé apá kan Mr. Ọmọyẹlé Sowore God bless you sir olórí ni you are the best we are really really appreciate you sir god bless you baba. ẹ wo bí màá ṣe sọ̀rọ̀ wọ́n ní tó bá jẹ́ pé mùsùlùmí náà fẹ́ẹ́ fi fundamental human right ẹ̀ dùn báwọn ṣe máa jáde láti jà fún nìyẹn tó bá yẹ pé kìrìsìtẹ́nì ni báwọn máa ṣe jáde nìyẹn tó wáyé pé àwọn àwa oníṣẹ̀ṣe ni báwọn máa ṣe jáde láti jà fún wa nìyẹn ẹ wá òbí tí wọ́n parí ọ̀rọ̀ wọn sí wọ́n ní tó bá jẹ́ pé ẹni tí ò ní gbàgbọ́ lórí ẹ̀sìn kankan òun ló fẹ́ẹ́ fi ọwọ́ lágbá lójú báwọn ṣe máa jáde láti jà fún nìyẹn that is travel is the tra travel is good ẹlòmíín bẹ tí ò kúrò Nàìjíríà yẹn rí tẹ bá sọ fún pé àwọn ọ̀kan wà tí wọn ò nígbàgbọ́ lórí ọlọ́run tí wọn ò nígbàgbọ́ lórí ẹ̀sìn kankan mo fẹ́ lè sọ pé báyà àwọn náà pọ̀jù lágbàáyé lọ́wọ́ yìí gan i don't know àwọn tí wọn tẹ nígbàgbọ́ pé ẹ̀sìn kan exist àwọn náà pọ̀jù kò sí ohun tí wọn lè jẹ tí mùsùlùmí bá ń sọdún wọn tó bá pẹrẹ wọn jẹ ń bẹ bí kìrìsìtẹ́nì ṣe wọn wọn ò lọ́tàá wọn ò lọ́rẹ̀ẹ́ kò sẹ́ni tó wọn lè bá ṣe àwọn náà pọ̀ jù lágbàáyé mo fẹ́ lè pé population wọn ló pọ̀ jù báyìí ń because anybody ti ń wise àwa kọ̀ọ̀kan tá a wò pé a nífẹ̀ẹ́ sí obẹ̀ a nífẹ̀ẹ́ àṣà àti ṣe tiwa a dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ àwa náà tún ń bẹ bẹ́ẹ̀ ló wà lórí ṣíríṣíríṣíríṣíríṣí torí kò sí bó ṣe fẹ́ ṣe ẹ̀sìn ẹnìkan tó ní practice culture rẹ̀ àti tradition rẹ̀ mọ́ so culture and traditional anybody ń polówó kò sẹ́sìn kankan bí kankan business ni torí tó kò sí bó ṣe polówó ẹ̀sìn tó wá láti Saudi Arabia tó ní dẹni tí ń wọ jàlámíà tí kò tẹ̀sùbá sọ́run tí ń faṣọ kírun kiri kò sí bó ti pọ́ ṣe ti Israeli tó ní gbé cross sọ́run kò sí bó ti pọ́ ṣe tilẹ̀ Yorùbá tó ní lo lẹ̀kẹ̀ so àṣà àti ṣe lẹ́nibọ̀dì ń practice so òpin ìgbà táwa náà ti ni culture and tradition wáyé tí àwa náà fi proud tiwa ẹ wo bí mr bẹ̀yẹn kọ́ ni mò ń lọ ẹ wo bí mr ọmọyẹlé Sowore ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onílàáká èèyàn ṣe máa ń sọ̀rọ̀ nọmba tú lórí ọ̀rọ̀ mi ni pe gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lórí social media kí wọ́n lọ bẹ àwọn àfáà kán lọ bẹ àwọn àfáà kán lọ bẹ àwọn àfáà mọ́mì ìtalọ́lọ́hún tó da ẹ̀jẹ̀ lé talọ́lọ́hún lórí wọ́n ti jáde wọ́n ti bẹ̀bẹ̀ more than four days to five days ẹ jọ tí wọ́n ti fi talọ́lọ́hún lẹ̀ sí àwọn àǹfààní ti lọ withdraw case mọ́mì sísítà talọ́lọ́hún ó ti jáde ó ti bẹ̀bẹ̀ fún talọ́lọ́hún ẹ jọ sáwọn àǹfààní ti lọ withdraw case tí wọ́n ti fi talọ́lọ́hún lẹ̀ torí a sọ fún yín pé ọ̀rọ̀ kéèsì eléyìí ó ti ju ó ti kúrò níbi à ń bẹ̀bẹ̀ kéèsì tí àwọn fundamental human right tí wọ́n ti wà interested lé lórí ni kéèsì tí gbogbo ọmọ Yorùbá fẹ́ mọbi tí ó hẹ́ndì sí ni gẹ́gẹ́ bí kéèsì eh, Dr. Ramon pẹ̀lú kí lórúkọ ọ̀bọ yẹn Adégòkè.